all do. I'm unreliable. I'm dependent. Let's follow. Let's follow. Let's follow. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá ìbàní àfi fún ọlọ́run ọba gbogbo agbára àti ipá ọlọ́run àìkú àìsà àìdìbàjẹ́ ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run títí ayé àìnípẹ̀kun ẹni àgbà ọjọ́ arúgbó kọrin kése ọlọ́run tó jókòó lórí òbèrè ayé ọlọ́run tó lè pa tó tún lè sọ di àyè ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ́mi ògbọ̀nrún yín ká tí ó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ẹtì ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2022 23 ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ní ìjìnlẹ̀ tí ó wà nídìí àìlèmú àyànmọ́ ṣe apá kẹwàá ìjìnlẹ̀ tí ó wà nídìí àìlèmọ́ àyànmọ́ ṣe apá kẹwàá ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ làmú látinú ìwé timothy kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkínní sí ẹsẹ̀ ìkẹwàá timothy kínní orí kẹfà ẹsẹ̀ kínní sí ìkẹwàá kí gbogbo àwọn tí í ṣe ẹrú lábẹ́ irú tí í ìrú máa ka àwọn olúwa wọn tí ó ní wọ́n yẹ sí ọlá gbogbo kí a má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀. Àwọn tí ó sì ní Olúwa onígbàgbọ́ kí wọ́n má ṣe gàn wọ́n nítorí arákùnrin ni wọ́n, ṣùgbọ́n kí wọ́n túbọ̀ máa sìn wọ́n nítorí àwọn tí í ṣe alábàápín iṣẹ́ rere wọn jẹ́ onígbàgbọ́ àti olùfẹ́. Nǹkan wọ̀nyí ni kí o máa kọ́ni kí o sì máa fi gbani ní ìyànjú. Bí ẹnikẹ́ni bá ń kọ́ni ní ẹ̀kọ́ mìíràn tí kò sì gba ọ̀rọ̀ tí ó yè kooro, àní ọ̀rọ̀ jésù kristu olúwa wa àti ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ti ìwà bí ọlọ́run ó gbéraga kò mọ nǹkan kan bí kò ṣe ìfẹ́ ìyàn jíjà àti ìjà ọ̀rọ̀ nínú èyí tí ìlara ìyà ọ̀rọ̀ búburú àti ìró búburú ti wá ọ̀rọ̀ àyípo àwọn ènìyàn ọlọ́kàn èrí tí kò sí òtítọ́ nínú wọn tí wọ́n ṣe bí ọ̀nà sí èrè ní ìwà bí ọlọ́run yẹra lọ́dọ̀ irú àwọn wọn ni ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni nítorí a kò mú ohun kan wá sí ayé bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ bí a bá lé oúnjẹ àti aṣọ ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹ́kùn àti sínú wèrèfẹ́kùfẹ́ púpọ̀ tí ìpanilára irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀ kí olúwa bùkún fún kíkọ́ àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wá olùfẹ́ ǹjẹ́ o mọ̀ wípé ó ṣeéṣe fún ènìyàn láti ṣe àwárí àyànmọ́ rẹ̀ síbẹ̀ kí ẹni náà kí ó má mú ṣẹ èyí tilẹ̀ máa ń sábà ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ju bí a ṣe lérò lọ olùfẹ́ ẹ jẹ́ kí a kíyèsí gíhásì kì í ṣe pé gíhásì ṣe àwárí àyànmọ́ rẹ̀ nìkan ó tilẹ̀ ti wà lẹ́nu àti mú àyànmọ́ náà ṣe pàápàá nítorí ó ti ń bẹ̀rẹ̀ ìkọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ wòlíì Èlíṣà ṣùgbọ́n ó wá ní ìṣòro kan nínú ayé rẹ̀ gíhásì jẹ́ ẹni tí kò fẹ́ fi ara ṣiṣẹ́ rárá Ó fẹ́ dókè lọ́jọ́ kan, bẹ́ẹ̀ ni kìí ṣe onísùúrù ènìyàn. Ó jẹ́ aláìní ìfaradà. Ó dàbí ẹni tí kò fẹ́ jìyà tàbí kí ó ní ìrora rárá bí ó ti wù kó mọ̀. Gehazi fẹ́ ní àwọn ọrẹ ayé ní kíákíá ó sì fẹ́ máa wọ irú aṣọ àti ẹ̀wù tí ọ̀gá rẹ̀ ń wọ̀. Bẹ́ẹ̀ ni ó sì fẹ́ lówó lọ́nà kọnà. Nítorí èyí nígbà tí ó rí àǹfààní láti ní nǹkan wọ̀nyí, ó bẹ́ mọ́ ọn bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọ̀nà tí ó tọ́ àmọ́ ó sì ṣe ní láàánú wípé ní ìkẹyìn gbogbo rẹ̀ níṣe ni ó di adẹ́tẹ̀ àwa rí pé tálẹ́ǹtì àti di ìránṣẹ́ ọlọ́run ńlá èyí tí a fi fún un ó sì wá ṣòfò dànù mo fẹ́ kí a fi ojú inú wo pé ìbáṣepé gẹ̀ásì di ẹni tí ọlọ́run dá láti dàní bí ìgbé ayé rẹ̀ ẹ jẹ́ ká wo bí ìbáṣe rí pàápàá jùlọ lẹ́yìn tí ó ti sin èlé ìṣàwòlì tí ó sì kọ́ṣẹ́ lábẹ́ rẹ̀ àrí elisha yìí kan náà ni ẹni tí ó ṣe lóòótọ́ sí ọ̀gá tirẹ̀ wòlíì elijah tí ó sì fi ọgbọ́n gbé ara rẹ̀ kalẹ̀ sí ipò àti lè rí ìlọ́po méjì ìfòróróyàn elijah gbà ẹ ò wo irú ìfòróróyàn tí gíásì ìbá gbà lọ́wọ́ elisha ìbá ṣe pé kò jẹ́ kí àìlera rẹ̀ kí ó borí ọkàn rẹ̀ èyí tí ó sì mú ìparun bá ìgbé ayé rẹ̀ àti ti ìrandíran rẹ̀ ni. Bí a bá kíyèsí ìwà Gíàsì dáadáa olùfẹ́, ẹ ó rí i pé ó jẹ́ ẹni tí ọkàn rẹ̀ máa ń tètè yapa lọ, tí ó sì máa ń kojú bọ ọ̀ràn ọlọ́ràn. Bí a ṣe rí nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin láti ẹsẹ̀ kọkànlá sí ìkẹẹ̀dógún. Olùfẹ́ ǹjẹ́ ọkàn tìrẹ náà máa ń tètè yapa lọ bíi ti Gíàsì bí? Ǹjẹ́ o wà ní àfojúsùn lórí àyànmọ́ rẹ bí? Ẹ ò wá rí olùfẹ́, ó bani nínú jẹ́ wípé ìfẹ́ owó ni ó gba ọkàn Gíàsì kan kò bá sì ti wá ní gbogbo nǹkan wọn ni tí ó fẹ́ wọ̀nyí bá ṣe pé ó ní sùúrù ni ṣùgbọ́n Gíàsì jẹ́ ẹni tí kò ní sùúrù mo gbàdúrà kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí ọkàn àyà wa kó fún wa ní ẹ̀mí ìfaradà àti sùúrù tí a fi lè farada ohun yòówù tí a bá ń là kọjá jẹ́ pé ní ìkẹyìn yóò já sí ìbùkún àti èrè sí ògo Ọlọ́run náà ayé wa ní orúkọ Jésù Gba àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti má jẹ́ pé mo ṣe àwárí àyànmọ́ mi nìkan ṣùgbọ́n ẹ jẹ́ kí n lè mú ṣẹ pẹ̀lú ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi láti ní ìtẹ́lọ́rùn àti láti máa dúró de àkókò yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o oore ọ̀fẹ́ láti máa tẹjú mọ́ ẹ̀yin nìkan ṣoṣo ẹ jọ̀wọ́ ẹ fi fún mi ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo gbàdúrà mo sì sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé kì í ṣe pé o lè wá nǹkan ṣe sí àwọn àìlera rẹ nìkan olùfẹ́ ṣùgbọ́n pé olúwa yóò là ọ́ lójú láti rí àti láti lè kojú àìlera èyí tí ó wà ní inú ayé àwọn ọmọ rẹ pẹ̀lú ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yẹn ju ìbá ṣe ọ́ láǹfààní tó sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ máa bá a jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odotola street off eric moros rúlérè a máa ń ṣe èsù méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ èsì àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ gbàtẹ́tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí ó ṣe wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà wípé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní hallelujah.

Follow.